òmìnira kò mà sí mi. para yorùbá wọn sàn ju ogún mà dé o. yorùbá nation ni ghana ń tiwa ẹjẹ́ àrèlé o. ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn yorùbá o. ilẹ̀ tílẹ̀ ọmọ yorùbá ẹjẹ́ àrèlé. èyí tá a ṣe ló kó tó bí lè jìyà o. ẹjẹ́ á máa kíra wa kú àtàrọ̀ ẹjẹ́ máa kíra wa kú ọjọ́ méjì mẹ́ta yóò ti tó bí ọjọ́ méjì mẹ́ta náà ta láǹfààní àti bára wa sọ̀rọ̀ àyín. kí làwọn nǹkan tá a fẹ́ gbéyàwó ní àyín àwọn ọkùnrin tí wọ́n máa ń lu ìyàwó wọn lálùtẹ̀ lálùbẹ́ẹ̀lì lálùpa ẹ̀sùn mọ́ bíbẹ̀ bá máa ń nà ìyàwó yín o. a sọ̀rọ̀ nípa ìjọba orílẹ̀-èdè nàìjíríà ìyànjẹ́ báwo ni wọ́n ṣe ń rẹwà jẹ lórí ọ̀rọ̀ iná ẹ̀lẹ́ńtíríkì. bákan náà ẹ sọ̀rọ̀ nípa petition yorùbá nation ọ̀nà tá a lè gbà láti ní yorùbá self determination. àkàndá bí wọn ò sínú agitator mọ́ mo sọ nígbà náà wípé wọn ò ní dẹ́kun láti máa sọ̀rọ̀ nípa yorùbá. ẹ jẹ́ ká múra wa lọ́mọ ìyá àti wípé aláàmúrin ìpinnu mọ́ni wípé ntọ́ba ti rọ̀ mọ́ Yorùbá pátápátá lédè láṣà ní ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ n ò ní dẹ́kun àti máa sọ ń pa rẹ̀ in respective of ntòwò kẹ́nìkẹ́ni ó sọ. bàbá ti ń sọ̀rọ̀ nípa eléyìí ọ̀nà tá a lè gbà ní self determination wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n pé bo ni Adéyínká grandson wà Adéyínká grandson I call him a forgotten hero àmọ́ bíi ti adéyínká grandson sọlẹ̀ sí lónìí oríṣiríṣi àhesọ ròyìn là ń gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ á gbọ́ lẹ́nu onú ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá á gbọ́ directly láti ẹnu adéyínká grandson fúnra lára rẹ̀. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi àgbà ó àró awúrò. tàtàtàtàtàtà níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ mo ti kọ́lé lẹ́mẹ̀mẹ́ sórí apáta tàtàtàtàtà níbi títí tí jìjì ayé kò lè dédédédé. ohun tí ẹ̀dá bá gbìn náà lẹ̀dá máa ká èèyàn ò ní gbin àlùbọ́sà kó wọ ẹ̀fọ́ tá bá ń béèrè fún ọjọ́ ọ̀la tó dáa irú olórí èwo la ní irú olórí èwo la ní irú olórí èwo la yàn sípò irú olórí èwo la yàn sípò irú olórí èwo la ń gbèrò láti yàn sípò because gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní í ṣe yálà lórí um, ìjìjàngbara òmìnira fún ìran kan fún ẹ̀yà kan fún àwọn ìpínlẹ̀ kan bíi Biafra Yorùbá nation bá a bá gba irú àwọn olórí èwo la yàn irú àwọn olórí wo la máa kó àkóso ètò ìṣèjọba ètò ìlú àwọn olórí wo la máa kó lé lọ́wọ́ because ntí ẹ̀dá bá gbèsè gbè òun náà ni yóò hù jáde now kí n tó wọ any topic ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ nípa ti máàlù tí ó ìyàwó ẹ̀ pa ọlọ́run ò ní jẹ́ kí èṣù ọ gba ọmọ náà gbayana gbayana lọ́wọ́ wa bàtí ntọ́ba ti ń di lemọ́lemọ́ the best of my knowledge kò kí ń ṣe èṣù èṣù là máa ń yírọ gbogbo nǹkan mọ́ bọ́ba ṣẹlẹ̀ lápè sátánì ni o èṣù ni o èṣù ni o èṣù ni o meanwhile àmọ́ nǹkan tá à ń ṣe ìgbà tí kinní òun bá ń gbé wa lọ́kàn àwọn àgbáyé àtijọ́ because lọ́pọ̀lọpọ̀ gbà obìnrin ni máa ń fà á tọkùnrin fi máa ń na obìnrin ẹnu obìnrin ni kì í gbé jẹ́ láéláé ó lè nà mí ó lè nà mí ó yá nà mí ó yá nà mí nà mí tó bá tó bẹ́ẹ̀ ká ní wọ́n gbé ẹ̀dá ò nà mí wọ́n fọwọ́ kàn mí. àwọn obìnrin máa ń pùṣ àwọn ọkùnrin láwọn àkókò kan ṣùgbọ́n tó bá jẹ̀mí lẹ́yìn ni obìnrin pùṣ yín ẹ̀lẹ́mẹ̀wò yín kẹ́ jáde lóòótọ́ làwọn obìnrin kan stubborn ibo ló rò pò ń lọ ibo ló rò pò ń lọ ò fẹ́ fi mí sílẹ̀ nínú ilé nìyẹn o ò fẹ́ sọ mí dájá tí ń gbó no no no no no ò ní lọ sẹ́ni wẹ̀ wọ́n búlọ̀kì ojú ọ̀nà tó ní ráyè ó máa yí kó lójú ọ̀nà màá màá lù ẹ́ o ibi títí máa ń bẹ̀rẹ̀ nu but still ọkùnrin lè dákẹ́ gẹ́gẹ́ bí olórí inú ilé láì kìí ṣe pé àbá fọwọ́ kan obìnrin lóòótọ́ tọkùnrin ìgbé ọkùnrin lu obìnrin pa ọkùnrin lu obìnrin pa ó ti pọ̀ lóríṣiríṣi bákan náà ni ìyàwó pa ọkọ lòun náà pọ̀ lóríṣiríṣi àgbàgbé ti abúlé ẹ̀gbá ta sọ́ńdò ní tí wọ́n ẹ̀sẹ̀ ti Dubai dé àtìyàwó àtàwọn ọmọ mẹ́ta ọkọ kó wọn lọ Dubai lẹ́yìn tí wọ́n dé òun náà ni ìyàwó ló ń gbọ́ pé ọkọ òun ń yàn rẹ́ kọ̀kọ̀ ló fàáyọ̀ gbígbóná ló fi pa ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láti rí ẹni tí ìyàwó ẹgún lọ́bẹ̀ pa ẹni tó gún ìyàwó ẹ̀ pa and so on and so forth nǹkan tó hàn tó sì dájú ni pé ọwọ́ ní síwájú àlò ní síwájú ìjà ẹ̀wú máa o àlò ní síwájú ìjà ṣùgbọ́n irrespective ntòwù lè fàjà ìtí sábà máa ń fàjà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọkùnrin kan lè ṣe ìsìnàyàwó wọn by mistakenly by mistake kí wọ́n lùyàwó wọn wọ́n dẹ̀ tọrọ àforíjì kò dẹ̀ ní wáyé mọ́ àwọn kan máa ń lùyàwó wọn tọ́jà pé dìgbà tẹ́nì kẹta bá tó bá wọn dá sí i kí ọkọ ó tó pinwó ẹ̀ bóyá nígbà tó fẹ́ bọ́ sí tìjú bóyá fámìlì ọkọ àbí fámìlì ìyàwó àbáwọn ọ̀rẹ́ ìyàwó àbáwọn alájọgbélé dáàdi kan ní ẹ̀bá ti mọ́ máa nà ìyàwó yín mọ̀ kò dáa nígbà téèyàn ń lura ẹni bíbélì sọ kùránì sọ kò dáa kọ́kùnrin ọmọ lùyà ẹ̀ àti lùyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látòrọ ẹ̀yin náà lábúrò obìnrin ẹlẹ́gbọ̀n obìnrin dẹ̀ ní màmá náà ó ẹ má máa lùyàwó yín ọkùnrin mí ìlẹ̀pin wẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti ń di lemọ́lemọ́ lọ́pọ̀ ọgbà ìfẹ́ máa ti ń sá lójú ọkùnrin ní máa ń fa o ló fi jẹ́ pé any slight mistake lọkùnrin máa ń káwé wọ́ láti fi lu ìyàwó ẹ̀ ohun tí mo fẹ́ sọ lónìí nǹkan ni mo ń sọ yìí o ṣùgbọ́n rírí tí mo rí òun ni mo ní ká gbìyànjú láti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ because ọkọ arábìnrin yìí ó ti ń nà tipẹ́ débi pé ní December ọdún tó lọ ẹ̀rù ń bà ìyàwó ẹ̀ wípé sóun ò ní ní complications tóun bá fẹ́ bímọ toyúntoyún lọ́kọ̀lùpa. now kí ló fa ìjà di ilé tó lù last ò ní wípé ìyàwó béèrè owó tọkọ rẹ̀ jẹ owó tó yá lọ́wọ́ ẹ̀ ìyẹn lọ bí two point seven million naira bóyá ó yá ó fẹ́ fi ṣe business ni nobody knows possibility ń bẹ kọ́ jẹ́ pé hmm, baálé wa yá owó yìí láti ṣe wedding ni because eh, lọ́pọ̀ ọgbà àbí ní àwọn àkókò kọ̀ọ̀kan àwọn obìnrin máa ń wà desperate tọ́já wípé àwọn náà máa ń fòtì bíìlì wedding ẹ̀ má wọ́ọ̀rì ọlọ́pàá ọlọ́mọ aka now ìjà ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n ti bímọ àkọ́kọ́ wọ́n ti fẹ́ra wọn for good four years so ìjà ti ń wáyé ó ti ń lù ú lemọ́lemọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ràn tí èmi máa ń sábà fún ìgbéyàwó tí lílù àti ariwo bá ti ń wà ń bẹ̀ náà ni pé kò sí nǹkan méjì jù láti yẹ̀ bá lọ. ọ̀dà kó o fẹsẹ̀ ara rẹ rìn jáde dàn kí wọ́n gbọ́n ọ jáde bí omi bó bá ti rí i pé ìfẹ́ ti ń fẹ́ dànù okùn ìfẹ́ ti ń rẹ́já kò sí nǹkan méjì ṣùgbọ́n àwọn míì ẹ̀sìn máa ń tì wọ́n sínú ìṣòro màdá wa ni kó máa pray ni máa pray kọ́ lọ́hún oyè lọ́kàn padà prayer prayer prayer prayer prayer àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ẹni tí wọ́n torí ẹ̀ gbàwẹ̀ gbàdúrà kò torí ẹ̀ kò yí padà lílo olùjọjúmọ́ ni ìjọ tọ́nà ìyàwó ẹ̀ yìí ó ti nà á kọjá kọ́mà wọ́n gbé lọ sọ́spítù náà lọ dákẹ́ lónìí ní ọwọ́ sìnkú òfin ti bá yọmọ realize mistake ẹ̀ kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀pà ògbóró mọ́ àbámọ̀ kì gbẹ̀yìn ọ̀rọ̀ iwájú ọ̀rọ̀ ni máa ń wà ìnìmọ̀fin ní gbogbo àwọn ọkùnrin táwọn ń gbọ́ mi nínà kọ́ ni máa ń kàn tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin èèyàn àtìyàwó ẹni and again bárábìnrin yẹn bá ti sú ọ instead tó fi máa nà á tàbí máa retí ìgbà tó fẹ́ kẹ́rù jáde ìwọ fúnra lára ẹ lè sọ pé kọ́ yẹ̀ bá fún ọ ọlọ́pàá ò kì í mú èèyàn sí i máa na rẹni lónìí sèrè ní jàǹbá lọ́la ẹ̀jẹ̀ àdínkù láwùjọ wa say no to violence relationship or marriage now um, ìjọba nàìjíríà because bí ọ̀sẹ̀ tó lọ òun náà la sọ̀rọ̀ nípa àwọn IBEDC ní ọ̀tà ẹ̀fún lóṣogbo tí òfin mú kéèsì máàlù kan wá ẹni tó jẹ́ minister of power ó ní àwọn prepaid meter yìí pé ọ̀fẹ́ gan ló yẹ kó jẹ́ màá ka ọ̀rọ̀ àpilẹ̀kọ tọkọ nínú program yẹn náà ni mo ti lẹ́yìn program yẹn mo ti rẹ́nìkan tó sọ fún mi wípé Ìkẹjà electricity distribution company wọn ò pé prepaid meter lọ́fẹ̀ẹ́ o in fact àwọn búùkù mẹ́fà fúnlé ọ̀dọ̀ àwọn at the rate of sixty four thousand naira per one lẹ́yìn ẹ̀ làwọn san fifty thousand naira fún registration owó tán láwọn san ó jẹ́ four hundred and thirty four thousand naira so wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ ọ̀fẹ́ now ẹ jẹ́ ká wo nǹkan tí ẹni tó jẹ́ minister of power tí wọ́n sọ. So, ṣe déédéé. nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alelúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti gbégbégbégbé ọlọ́run mi gàgà gàgàgàgà mo ti gógógógó fọlọ́run lókè kékékékékéké. mo ti mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánáná lọ́kàn yìí yóò bá lẹ́lẹ́. náà ohun tí minister of power sọ lélẹ́yìn ó ní these meters are free we said it a, a, a number of times these are tools that will be generate liquidity How can we be selling something that will bring money? It is the responsibility of discos and the government in saying that they are not doing so. Ìyẹn ò túmọ̀ sí pé kí wọ́n má dá. The government is giving the discos the meter to distribute for free. Ká mọ̀ wípé ọ̀nà tí wọ́n ń gbà yàn wá jẹ ọ̀pọ̀. Now ibo ni ìjọba ti jẹ́ ikú ajẹnifẹ́ni? Ńbo ni àwọn gan ti ní ipa tí wọ́n ń kó ń bẹ̀? Àmọ́ àsọ. So, morning but there is always be tout and kabu kabu i think it is tout that are doing this kind of shoddy deal Only, uh, ó ní tán bá ń distribute ọ̀ lọ́fẹ̀ẹ́ eh? and again kí wọ́n jẹ́ kí wọ́n gba àwọn local company láàyè láti máa produce àwọn meters yìí kó lè generate iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alẹ́ lulú yẹ̀yà ọ̀nà wo wá níjọba ti jẹ́ ikú ajẹnufẹ́ni tí wọ́n ń ṣe wá tí wọ́n ń gbà wá àwọn òun ni wípé nọ́mbà one àjọ tí múná wá fún wa tá à ń sanwó náà fún wọn ò yàtọ̀ sí because gọ́ọ̀mẹ̀ntì ń sọ pé àwọn ti yọ subsidy lórí electricity wọn ò yàtọ̀ sí telecommunication that is àwọn tí wọ́n ń ta sim káàdì fún wa tá à ń ra káàdì lọ́wọ́ wọn láti yí ọjọ́ yìí láti yí ọdún yìí àjọ tí ń fún wa níná kò sí àtúnṣe kò sí àyípadà kò sí ìdàgbàsókè kankan tí wọ́n mú bá ètò náà mọ̀nàmọ́ná tí wọ́n ń gbowó lé lórí ntí wọ́n ń gbowó lé lórí ni wípé wọ́n ń tanná fún wa iná yẹn pọ̀ iná yẹn ọ̀pọ̀ iná yẹn pé iná yẹn ò pé iná yẹn kárí iná yẹn ò kárí kò wọ́n anything tó bá bàjẹ́ nínú iná fúnra lára yín lè máa rà á like wọ́n gbé kébù yín lọ ẹ̀yin lè rà á transformer yín bàjẹ́ ẹ̀yin lè máa tún ṣe wáyà yín já ẹ̀yin lè rà á òpónà yín wó ẹ̀yin lè rà á láwọn àdúgbò tí wọn ò tọ́jẹ́ bíi site tàbí transformer wọn ti bàjẹ́ pátápátá ẹ̀yin lè máa contribute owó láti ra transformer míì síbẹ̀ still àwọn nepa yìí ń bọ̀ wá gba owó náà lọ́wọ́ yín gọ́ọ̀mẹ̀ntì ní um, quietly àwọn ti yọ subsidy electricity pé subsidy epo petrol lóko tí àwọn fẹ́ yọ ṣùgbọ́n torí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ ni ò tí ì jẹ́ káwọn ti yọ sánsan èmi wá ní ká pe àkíyèsí ara wa pé ṣé lóòótọ́ ni wọn ò tí ì yọ subsidy petrol báyìí because epo ti stable sí two hundred and twenty naira ní sáìdì ọ̀dọ̀ tiwa àmọye tẹ́yìn ra lọ́dọ̀ yín ó ti stable sí two hundred and twenty naira from one hundred and sixty or one hundred and sixty five naira ṣé wọn ò tí ì subsidy quietly because kò sí ẹni tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ a gbé pílákàdì kankan dání kò sáàyè fún protest kankan. ẹni tó bá mọ̀ mọ̀ mọ̀ orí ọlọ́run rúrun rúrun rúrun kò jẹ́ ká jọjọ jọjọ gbọ́ lọ́rùn mi gàgàgàgàgàgà lélẹ mẹmẹ sórí apáta tatatatata níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nananana lọkàn mi yóò bá lẹlẹlẹlẹlẹ alelululu yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. ẹni tó jẹ́ minister of finance budget and national planning Zainab Ahmed òun náà lọ sọ̀rọ̀ yìí. ọmọ ènìyàn ẹ̀wù ráyé lóde náà. ó ní um, we are cleaning up our subsidies we had a setback we were to remove fuel subsidy by July this year but there was a lot of pushback from the polity We have elections coming up and because of the hardship that companies and citizens went through during the COVID-19 pandemic, we just felt that the time was not right. So we pulled back on that. So, only but we have been able to quietly implement subsidy removal in the electricity, electricity sector. And as we speak, we don't have subsidies in the electricity se sector We did that intentionally over time by carefully adjusting the prices at some level while while building the lower levels down. ẹ má jẹ́ n sọ púpọ̀ jù ń ká analyze ẹ̀. now nígbà tí wọ́n ti yọ subsidy wọ́n ní wọ́n ti increase uh, owó uh, owó bí bóyá kilowatt. ni wọ́n yọ yes bóyá kilowatt wọ́n ní two kọ́bọ̀ two naira per kilowatt tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n increase ẹ̀ by one hundred percent ó ti wá jẹ́ four naira by, by kilowatt. question ni wípé ǹjẹ́ wọ́n ń ka mítà ká ní wọ́n increase ẹ̀ ṣé wọ́n ń ka mítà ilé mélòó ló ní mítà tí wọ́n ń kà àwọn ilé tí ò wá ní mítà tí wọ́n ń kà wáyé tí wọ́n ń buwó fún wọn like twelve thousand per month like fourteen thousand per month now mo fẹ́ béèrè pé kí wá ló dé tá a fi ń bú electricity distribution company so far tó jẹ́ federal government ni wọ́n yọ subsidy tí ẹ̀kúnwó fi bá owó iná mànàmáná ó ti túmọ̀ sí wípé ìjọba náà ló sì ń rẹ́ wa jẹ ìjọba náà ló sì ń fìyà jẹ wa ìjọba náà ló sì ń pín wa lójú because àwọn ni wọ́n mú àwọn èèyàn wá àwọn ni wọ́n ta lè ṣe electricity fún wọn láì ní nǹkan kan tí wọ́n contribute so wọ́n yọ subsidy wọ́n ní kí wọ́n máa fún wa ní prepaid meter lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n wọ́n ń tà á fún wa wọ́n ń gbowó ẹni tó lòun san sixty four thousand naira fún kọ̀ọ̀kan yìí fifty thousand naira fowó registration wọn ò tí ì gbé prepaid meter rẹ̀ dé the time tá ń sọ̀rọ̀ yìí náà ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ni wípé ṣé àwọn iléeṣẹ́ tí wọ́n ṣe prepaid meter ṣé wọn ò ṣe mọ́ kí ló dé táwa gangan ò lè máa ṣe prepaid meter yìí lórílẹ̀‐èdè nàìjíríà kí ni wọ́n fi ṣe kí ló nira tó bẹ́ẹ̀ wáyé tó jẹ́ pé gbogbo nǹkan nàìjíríà gbogbo ọmọ nàìjíríà nìkan ni wá bàbá kí ló dé táwọn olórí wa ń lọ ìlú òkè òkun káàkiri ìlú tí wọn ò rí nǹkan tó dáa mú bọ̀ fún wa ìlẹ́sàn tó ti ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n ọ̀nà wo lágbègbà kí làwọn nǹkan tá a ṣe tá a fẹ́ẹ́ fi bọ́ ló kò lóko ẹrú irú olórí tó bá yàn irú olórí tí ń bá yàn irú olórí tá a bá yàn òun náà ni yóò lé ìdè wa ìdà sọ́nà tó dáa tàbí sọ́nà ìdàkejì ó tó àkókò fún wa láti yàn án re now mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa Adéyínká grandson tá a bá wò dáadáa àwọn nǹkan kan ń bẹ tó yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa Yorùbá nation lónìí mo láǹfààní láti sọ wípé Adéyínká grandson ó wà nínú àwọn pioneer tó bẹ̀rẹ̀ rẹ̀ but ó wà violent ntí ó sábà máa ń sọ ni pé kábàbí jẹ́ kábọ̀ ń jẹ́ ká má sọ púpọ̀ lórí yẹn now later um, ó wá di alátìlẹ́yìn Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń sọ ìsídà láti defend Bọ́lá Tinubu tàbí láti campaign whether directly or indirectly fún Bọ́lá Ahmed Tinubu Adéyínká grandson wá wà ní prison báyìí àwọn Scotland police la gbọ́ pé wọ́n àrẹ́sì rẹ̀ nígbà yẹn mo tó wà ní prison ní United Kingdom báyìí àgbóhùn ẹ̀ mọ́ láti gbà yín majority àwọn èèyàn dẹ̀ dákẹ́ ẹnìkan kò béèrè nípa rẹ̀ ṣùgbọ́n nígbà kan o irò ni o every majority ló sọ pé ah nǹkan tó ń sọ dáa ó fẹ́ Yorùbá nation ó fẹ́ Yorùbá self determination now ọ̀pọ̀ nínú àwọn èèyàn ti ń sọ wípé ntadeyinka grandson jẹ ńlóyè o kí ló dé tí ìran yorùbá máa ń sáré gbàgbé èèyàn bẹ́ẹ̀ ìran yorùbá dàbí orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn footballers tàbí kí n sọ wípé àwọn tí ń jà fúnra yorùbá wọ́n dàbí footballers ìran yorùbá gangan wá dàbí orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà yọ́ọ̀mọ̀ wù ọ́ tó bá wà lókè òkun láti wá gbá bọ́ọ̀lù fún wọn ṣùgbọ́n tó bá farapa wọn ó gbé ọ lọ sórílẹ̀-èdè ibi tó ti ń gbá bọ́ọ̀lù jẹun fún ìtọ́jú àwọn ni wọ́n lò ọ́ tó fi farapa o àwọn gangan ò ní tọ́jú rẹ mọ́ wọ́n á ṣe díẹ̀ níbẹ̀ wọ́n ti ọ lọ síbi tó ti wá àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá wá lò ọ pa tàbí o rìtáyà orílẹ̀-èdè nàìjíríà ò tún rántí rẹ mọ́ ilẹ̀ fi máa gbọ́ wípé majority àwọn footballers wọ́n padà ní problem Rashidi Yekini kọ́lọ̀ ń wọ́n dẹlẹ̀ fẹ́yàn rí èmi àti ẹ̀ mọ ibi tí wọ́n sin sí wọ́n sì kó ẹ̀ bí òkú adìẹ bí òkú ewúrẹ́ bí òkú àgùntàn lásán ni tìbítàdìẹ bá tiẹ̀ kó tí kìí ṣe pé ti ń rùn á yí látàgbé ah, ẹ má jẹ́ òkú gífà bọ́ bá jẹ́ ewúrẹ́ ìrókù tó ti dàgbà tó ti tóbi bóyá mọ́tò lọ́ba ẹwọ ẹ má jẹ́ òṣòfò ẹ pẹ́ lọ sáyẹn ìbá àjágùntàn bẹ́ẹ̀ náà ni. ìgbé ayé Rashidi Yekini august débi wípé mo wo fídíò ẹ̀ lọ́jọ́ kan mo dẹ̀ ń sunkún ó kó bùtù dání ó ń bọ̀ láti fíìdì mi tó ti lọ sí tírénì kò pẹ́ tí táyì tí mo rí fídíò yẹn rẹ̀ yẹn ló padà kú mo rí bó ṣe wọ ọ́ níbi tí wọ́n ti ń ta kókó ìyẹn ògì ẹ̀kọ́ mímu ni wọ́n ń pè bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń ta kókó yẹn ilé tí wọ́n kọ́ àbí ká sọ pé ṣọ́ọ̀bù tí wọ́n kọ́ tí ò nílẹ̀ kò ní o uncompleted building Rashidi Yekini wọ bẹ̀ ó mú kókó ń bẹ̀ kò ní nǹkan kan mọ́ títí tó fi kú ókè wọ́n ní obìnrin ló ṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ kan ló ṣe bẹ́ẹ̀ nǹkan kan ló ṣe bẹ́ẹ̀ nù mọ́tà ẹni tó bá jà fún èèyàn èèyàn kì í sáré gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ibi tí wọ́n sin sí wọ́n lọ sin sí bóyá ẹ̀yìn ìkúlẹ̀ àbí ẹ̀gbẹ́ ilé kan ní Kwara State now gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìran Yorùbá gbogbo ẹni tí bá ń jà fúnran Yorùbá wọ́n máa ń padà sọ wọ́n dọ̀tá and again ọlọ́run má jẹ́ ká ní pírọ́blẹ̀mù ni wọ́n bá ní pírọ́blẹ̀mù kékeré ìran Yorùbá ti gbàgbé wọn because a kì í gbàgbé èèyàn so bí wọ́n bá ń pè ní bí wọ́n bá ń pè ọ́ ní rave of the moment wẹ̀yẹ wò dáadáa ìran yorùbá ni ó ní ká tìyàn sí free ká yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀ majority àwọn tí ń pariwo pé gbogbo nǹkan tádé yìí ká grandson sọ tó ń ṣe tàbí tí ń sọ nígbà náà ló dáa ẹnìkan kò jáde to his defence nísìn bóyá láti wá gbìjà ẹ̀ tàbí láti máa sọ nípa ẹ̀ lemọ́lemọ́ káwọn èèyàn má bàa ẹ̀ now Bọ́lá Ahmed Tinubu Tadeyinka grandson pariwo fún kíni ìgbésẹ̀ bàbá yìí sọ̀rọ̀ Adeyinka grandson hello sir Chief Bọ́lá Ahmed Tinubu Adeyinka grandson ó lè fẹ́ kú lórí ọ̀rọ̀ yín ṣùgbọ́n ní pírọ́blẹ́mù tó ní nípò tó wà yìí ìgbésẹ̀ wo lè gbé sà tẹ́ ẹ̀ bá gbé gbèsè kan ó bẹ́tà kẹ́ gbìyànjú láti gbé ìgbésẹ̀ kan ọmọ ẹni ò ní burú ká lè fẹ́kùn pàjẹ́ ìran Yorùbá yẹ kí wọ́n dìde sọ̀rọ̀ Adéyínká grandson. bàbá làwọn agbẹjọ́rò tí wọ́n gbó lẹ́nu tí wọ́n ń bẹ lórílẹ̀‐èdè United Kingdom Scotland àti àwọn agbègbè tó yí wọn ká wọ́n lè gbé ìgbésẹ̀ lórí máàlù yìí ẹ má jẹ́ ká jẹ́ kó sọ́fà. So bóyá nítorí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀ tàbí tó ti jáde lẹ́nu rẹ̀ sẹ́yìn tàbí bóyá ìwà kan tó wù ẹ jẹ́ ara wa because olórí ọ̀rẹ́ ẹni lónìí ó lè jó lórí ọ̀tá ẹni lọ́la o olórí ọ̀tá ẹni lónìí ó lè padà wá jó lórí ọ̀rẹ́ ẹni lọ́la a gbọ́dọ̀ díjú tán fún èèyàn kan máa fẹ́ kádéyínká grandson mo gbọ́n mo rún ẹgbẹ́nu ọlọ́kùnrin mọ́ ogun ẹnu oníkan láti gbọ́ pọ̀hún ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ẹgbọ́ àlàyé Tádéyínká grandson tó ṣe fúnra ẹ̀ ìran Yorùbá ní láti change kúrò nínú wa wa ìkórìíra ọkàn wa ò lè gbé wa débi kankan lágbájá sẹ̀mí tàmẹ̀dún dàmí lóògùn nù bí n bá fọ lẹ́yìn wò ní mọ́kàn ń bẹ̀ kò lè gbé wa dé anywhere so jẹ́ ká change mentality wa ẹ jẹ́ ká ètè máa fi nǹkan sírò ara wa ń pé ókè tó bá jẹ̀mí ni mo ṣe bẹ́ẹ̀ ṣé màá nìkan pa mí ni. lọ́nà kan àbí kejì adéyínká grandson ti ó ti gbìyànjú sórí ọ̀rọ̀ yorùbá nation ohun táwọn ẹ̀yà ìgbò tí wọ́n ń ṣe báyìí òun ni adéyínká grandson ń insinuate pé ká máa ṣe ń gbà yẹn ló instigate wá sí. Si pé kájó bí kájó bẹ̀rù ká ṣe nǹkan kan ká ṣe nǹkan kan òun ò jẹ́ kí èmi ó fọ́lò àìdíà rẹ̀ nígbà yẹn that anything tó bá ti yà tó bá ti yàtọ̀ sí legal way àti ọ̀nà àlàáfíà èmi ò lọ́wọ́ sí i tá a bá ti rò wípé ká dàrú ni ká dà ni ká fàjàngbọ̀n ni la fẹ́ gba Yorùbá nation èmi ò ní interest nínú ẹ̀ pé ká rí Yorùbá gẹ́gẹ́ bíi project kárí yorùbá nation gẹ́gẹ́ bí project yorùbá self determination gẹ́gẹ́ bí project kò sí nǹkan tá a fẹ́ dà whether within Nigeria or outside Nigeria a ní láti negotiate pẹ̀lú Nigeria ọ̀nà tá a bá lè gbégbà òun ni kájọ san ọ̀nà tá a fi lè gba yorùbá nation èmi àkàndá ti ṣe bí rẹ́kọ́ọ̀dù part one part two part three màá release yẹ any moment from now. o lè jọ òní o lè jọ ọ̀la o màá rìlíìsì mẹ́tẹ̀ẹ̀ta léra wọn. àwọn ọ̀nà tá a lè rìn àwọn àyà tí ń jẹ wá oríṣiríṣi nǹkan ńlá kó nú ẹ̀ àwọn oríṣiríṣi ìgbésẹ̀ tá a lè gbé wa àwọn àgbékalẹ̀ wa àwọn wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ until tá a pa ìtọ̀pọ̀ la tó lè jọ jìjà oníjàgbara adéyínká grandson oríṣiríṣi orúkọ la ti fún un èmi ò kí ń bá èèyàn jìjà àjàdíjú àti tasíra wa rí ó ti bú mi rí ó ti sọ̀rọ̀ sí mi rí bẹ́ẹ̀ mi ò tiẹ̀ fún lésì tàbí èmi náà fún lésì indirectly torí bínúbínú ọ̀tọ̀ dùnàdùn ọ̀tọ̀ rí lílọ mẹ́sì wá ọ̀tọ̀ èmi yìí sábà rí lílọ mẹ́sì wá but still is not my enemy and can never be my enemy èrò wa ni ò bára mu èròǹgbà wa ni ò bára mu ìṣesí wa ni ò bára mu ntòhùn wa ni ò bára mu kò sọ wá dọ̀tá ara wa we can always disagree to agree àríyànjiyàn lè wá lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n at the end of the day a padà rántí pé ọmọ ìyá kan náà ni wá so on his behalf because nínú fídíò yìí ntí adéyínká ẹ̀ lérí fèsì ẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ò jẹ́ kí n lè play fídíò ẹ̀ at the end of the video ó tún padà campaign fún Bọ́lá Ahmed Tinubu èròǹgbà tiẹ̀ ni ìgbàgbọ́ tiẹ̀ ni ìyẹn ò sọ́dọ̀ tá a wá kò dẹ̀ sọ pé ká fi ilẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tàbí kí àwọn ọmọ jẹ́ lọ bẹ́ẹ̀ because kò sí nǹkan kan tá a fẹ́ gè ní bẹ̀ èmi ò láǹfààní tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ ẹ̀yin náà ò nílé ìtẹ́ fẹ́ jẹ́ ń ẹ má jẹ́ ká gbàgbé ní gbogbo nǹkan tá a bá ń ṣe o pé ẹni tí ò tí ì kú kò tí ì mọ irú ikú tí ó pa ń kò ì mọ irú àìsàn tí yóò sìn so ẹnikẹ́ni tá a bá rí nípò eh, bóyá ó ní dojúkọ ẹ má jẹ́ ayọ̀ wọn o ẹ má jẹ́ ayẹyẹ wọn o ẹ má jẹ́ àrògbó ti tán fún wọn o ẹ má jẹ́ àkọ̀ sílẹ̀ o because ó lè jẹ́ mi lọ́la o ó lè jẹ́ wọ́n lọ́la kí wọ́n má wàá dáwọ́ náà that ìṣòro tiẹ̀ náà because ntí ẹ̀dá bá gbìn ló máa ká o adéyínká grandson ò kì í ṣe ọ̀tá wa ọmọ ìyá wa ni adéyínká yorùbá ní jẹ́ bẹ́ẹ̀ kò kì í ṣe ọ̀tá wa ọmọ ìyá wa ni irrespective ntòwù kó ṣe sẹ́yìn ẹ̀yin tẹ́ wà ní United Kingdom àti lókè òkun tí ẹ ní nǹkan tẹ́ ẹ lè fi ràn án lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ dìde ẹgbẹ́ ìgbésẹ̀ yẹn ọmọ wa ni tó bá délé a lè padà wá bá wípé ṣàkíyèsí àwọn nǹkan kan ṣùgbọ́n ẹ má gbàgbé o pé bá a bóníṣẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ òṣìṣẹ́ o bá a kọ̀ tá a bóníṣẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ òṣìṣẹ́ ìwọ rò lọ́kàn wípé Adéyínká grandson ibi tó máa kú sínú kọ́ lọ́n kò rí bẹ́ẹ̀ o lè sọ pé máa pẹ́ ń bẹ̀ kọ́ lọ́n sọ pé máa jáde lọ́la so at the end of the day ojú ọ̀padà tí òsìkà ẹ̀dá ti ń paná ojú òní ti ẹni ti ń taná má gbàgbé o whatever the idea we may have anything tó wù ká máa ṣe láyé in favour of some people kò sí nǹkan tá a ṣe náà bó ṣe wù kó dáa tó tàbí báàdì tó yóò jẹ́ favour àwọn èèyàn kan. wọ́n wo pò torílẹ̀-èdè yìí wà lónìí àwọn tọ́jú lórí wa wọ́n ìrísí ara wọn wọ́n sọra wọn dọlọ́rọ̀ àwa ń mú òkun nínú ìṣẹ́ iná wọ ọ̀dà àwọn oní ń tà dáadáa oní ń tà dáadáa wàá ti rí pé ìdùnnú ni ìbànújẹ́ ẹnìkan ìdùnnú ẹnìkan ni bọ́lọ̀ ń bá ṣe dáyé nìyẹn ayé ò lè smooth láéláé ń tiẹ̀ kò sọ ẹ̀dọ̀ tá mi tó o bá gba tèmi kò yẹ kí n jẹ́ ọ̀tá rẹ ó gba tèmi nìyẹn kò mátà kò sọ pé kẹ́lómi ọmọ gba tèmi. ẹ má jà ní inú dídùn sí ìbàjẹ́ àti ìfàwálẹ̀ ẹnikẹ́ni adéyínká grandson ọ̀sẹ̀ mi o because gbogbo àwọn nǹkan tó máa ń sọ nípa mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rín lèmi máa ń fi ń rín ẹ̀rín mo kàn máa rín ó ti kọ àpilẹ̀kọ́ nítorí mi rí ntí ní lọ́kàn n tó wù ú n ló ṣe ń pa mi ìyẹn ọkàn mi àti jà àti jà lọ ipò tó wà ní ìsìn ńlọ́jẹ́ pàtàkì sí mi ó ti pẹ́ tí mo ti ń béèrè káàkiri lọ́wọ́ àwọn èèyàn ǹjẹ́ mo adéyínká grandson where about mo mọ̀ gbá tí wọ́n sọ pé wọ́n arrest ẹ̀ bọ̀ mo fẹ́ tó máa fún mi ní information nípa rẹ̀ ṣe mo where about ẹ̀ ṣe mo bí where about ẹ̀ ti máa wà ní platform mi màá jù sí do you know adéyínká square about gbogbo àwọn tó mọ ń sẹ́ndì fídíò ẹ̀ sí mi sẹ́ndì àkó àpilẹ̀ ẹ̀kọ́ ẹ̀ sí mi mo ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn tán bá mọ where about ẹ̀ kí wọ́n sọ náà ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́nu adéyínká grandson fúnra ẹ̀. Tinubu for president. Folks, my name is Adeyinka grandson. Mo ti wà in prison for about four months nsìn nǹkan to gbé me dé prison when she terrorism or racial hatred that's absolute nonsense nǹkan to gbé me dé prison is about my immigration immigration paper mi expire so wọ́n lè ní pé kí n lọ contact order for our money. mi so mo dẹ̀ make application yẹn láti gba contact order but nítorí yeah, our money fee, our money àwọn she will fuck on me. so wọ́n á make allegations against me pé wọ́n ṣe terrorism fẹ́ king n gba contact order that's renew ìwé so nǹkan tó jẹ́ káwọn ọlọ́pàá arrest sí wọ́n lọ́wọ́ wá sílé mi wọ́n wá sílé girlfriend mi wọ́n lè lọ sílé ọ̀rẹ́ mi so wọ́n search everything wọn ò rí anything to relate pẹ̀lú terrorism bẹ́ẹ̀ so wọ́n á fún mi ń bẹ́ẹ̀ so later la find out pé ex-wife mi ló lọ make allegation against me torí pé ó ti fa àwọn ọmọ mi ṣèwé fọkùnrin mi kò lè fẹ́ kí n gbà wọ́n so ibi táwọn ọlọ́pàá ti wá ń jókòó tán tí wọ́n fídíò wọ́n wá rí àwọn fídíòs kan tí mo ti ń expose ìlú wọn pé ìgbà tí wọ́n máa fi charge me wọ́n charge me fún racial hatred against Igbo and Hausa Fulani wọ́n wọ́n include English initially but wọ́n yọ wọ́n kúrò so but I did court video mẹ́rin náà kọ́kọ́ fi charge me wọ́n had additional two videos wọ́n play gbogbo ẹ̀ fáwọn jury èmi wá ní three videos láti kanta wọn but George ò jẹ́ kí n play and again mo fẹ́ sọ fún àwọn jury pé mi ò kí ń ṣe terrorist mi ò dẹ̀ kí ń ṣe racial agent mo fẹ́ rí nínú ìwé ìgbélú mi immigration mi ní ex mi ló purọ́ mọ́ mi pé mo ṣe terrorism truth ni pé mi ò lè sọ ṣé mo pé tí n bá sọ yẹn fún àwọn jury pé ó ti lọ fa àwọn ọmọ mi ṣe ìwé fọkùnrin mi so ó mọ fi sòrí ní ìwé mi wọ́n yàn tètè máa mú contact order wa mo apply fún contact order ó dẹ̀ lọ pé terrorism sí mi because ó mọ̀ pé tí n bá get contact order ìwé ọkọ ẹ má bàjẹ́ èmi máa rí ní ìwé mi so george gbàgbé sọ yẹn fún jury so after that parí case yẹn for about fifteen days for three days àwọn jury ò lè decide wọ́n wá béèrè question wọ́n lè decide after three days àwọn jury wá béèrè question pé is Nigeria in a state of war wọ́n ní tí Nigeria bá wà in a state of war then I am not guilty but tí Nigeria bá wà peaceful then I am guilty ṣùgbọ́n everybody ló dẹ̀ mọ̀ pé Boko Haram ó ń pààyàn ó ń gbalẹ̀ ní north east àwọn Fúlàní militiamen wọ́n come across wọ́n wá láti west africa wọ́n attack uh, communities ní north west àwọn igbo up member wọ́n pa ọlọ́pàá wọ́n pa military ní south east àwọn south south wọ́n ṣe militancy fúlàní àti farmers wọ́n para wọn ní middle belt àwọn yorùbá nation for now àwọn náà agitate ní south west of nigeria so nigeria is in a state of war george wa sọ fún àwọn jury pé wọn gbọ́dọ̀ consider the political situation in nigeria pé fídíò lásán nìkan consider which is wrong nígbà tí mo lè máa ṣe Eh, defence statement mean only because of the political situation in Nigeria ni mo ṣe ṣe so jẹ́ kí george who àlá àwọn jury wọ́n consider videos yẹn so case yẹn trial yẹn was manipulated mo tẹ fẹ́ lọ sí court of appeal láti joy láti november tán ti find me guilty tán ti fi mí sí prison ojoojúmọ́ náà ń sọ pé à ń lọ sí court à ń lọ sí court àti lọ court láti lọ ṣe sentencing wọ́n kàn ń dump mi sí bíbá so this is kind of things Every pé punch newspaper wá interview me. I want investigative journalists come find out the truth about the situation but regardless think Yorùbá first Tinubu for president. Well, ènìyàn ẹ oh, ò ráyè ohun Adéyínká grandson náà lè ti gbọ́ yìí ó ní uh, ìyàwó òun tí ó ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ tó fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń lọ sọ fún àwọn ọlọ́pàá wípé kí wọ́n arrest ẹ̀ pé ó wà into terrorism uh, now kí nìdí ìyàwó téèyàn fẹ́ tó bímọ fún yàn ọ̀ wá fẹ́ra mọ́ òun ní láti rè ní òpépà wọn ṣùgbọ́n ó ní ìdí àwọn ọmọ ẹ̀ kó tó lè ṣe kínní yẹn conveniently ṣùgbọ́n unfortunately ìyàwó ẹ̀ ti tẹ́lẹ̀ yẹn tó bímọ fún un ó ti lo pépà àwọn ọmọ ẹ̀ láti fáìlì ìwé fún ọkọ ẹ̀ tuntun ṣe mọ̀ wípé ní United Kingdom àtàwọn ìlú òkè òkun kan àwọn obìnrin ni wọ́n ní àwọn àṣẹ kan tó fi jẹ́ wípé àwọn obìnrin fẹ́ẹ́ dàbí ọlọ́run kékeré especially ní United Kingdom wọ́n fẹ́ẹ́ dàbí ọlọ́run kékeré tó yẹ pé kó tó lè gbàwé wọ́n máa lọ́wọ́ sí àti ní United States of America gan so eléyìí ló fà tí ìyàwó òun fi sọ pé wọ́n into terrorism gbà táwọn ọlọ́pàá dẹ̀ délé òun wọ́n rí àwọn fídíò ibi tí wọ́n ti sọ pé òun sọ̀rọ̀ àlùfànṣá sáwọn ẹ̀yà ìgbò haúsá fúlàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now ibi tá a délé lẹ́yìn ẹni tó bá ní nǹkan tá a fi lè ṣèrànlọ́wọ́ fún adéyínká grandson ẹ máa rí ìgbà tó fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ ó ní òun sì mú ọ̀rọ̀ yorùbá gẹ́gẹ́ bí àkọ́kọ́ then ọ̀sán tí nípa Bọ́lá Ahmed Tinubu náà gbogbo àwa tá a bá mọ̀ wípé ó wà ní ìkápá wa láti ran mánu yìí lọ́wọ́ ẹja ṣe tiwa fún Ọlọ́run because àwọn ọgbà ẹ̀wọ̀n ti bẹ̀ yẹn ọ̀bá bá rẹ́ni béèrè èèyàn lè pẹ́ ń bẹ̀ o ẹnìkankan lè rántí èèyàn yọ́ọ̀mọ̀ jẹ yọ́ọ̀mọ̀ mú bẹ̀ lóòótọ́ òní mo fi ní ẹjá gbìyànjú ẹjá dìde ràn lọ́wọ́ sí Adéyínká grandson ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ ká firú ẹ̀ gbá àní rí wàhálà àní rí dààmú tí yóò ju agbára wa lọ ọlọ́run ní já rúgbọ ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n ẹnikẹ́ni tá a bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹ ká gbìyànjú láti ṣe é. láìlákan dáhùn ò ní pẹ́jù ní àyè. ìfúnra tó lè fọwọ́ lẹ́rán. ẹ má gbàgbé wípé um, ẹjọ́ uh, Timothy Adégòkè àti Adédoyin àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ní ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó fìdí kalẹ̀ sílùú Òṣogbo. Oh lóòótọ́ lọ́gbọ̀lọ́gbọ̀ èèyàn sọ wípé ó yẹ ká sọ̀rọ̀ nípa ó kí n sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n májẹ̀mú mi ni mo dẹ̀ ti sọ sẹ́yìn wípé tí kì í bá ṣe wípé ilé ẹjọ́ parí ẹjọ́ wọn lórí ẹ̀ honestly èmi àkàndá ò ní sọ gbólóhùn kankan lórí ẹ̀. irrespective tó wò kẹ́nibọ́dì ṣe òyìnbó bá àtàkìtì kó forígúnlẹ̀ mi don see you mo kàn ní láti make clarification ní kí ṣe pé n ò fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí ò yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí mi ò lè sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ until tílé ẹjọ́ bá ti dájọ́ ibi tí wọ́n bá dájọ́ sí ìgbà náà láàtò láǹfààní àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè versus Adédoyin. wẹ́ẹ̀lì yẹn ni wọ́n dùn ọ́nà kí n bá jẹ̀kọ́ tó léegun. ẹ jẹ́ sọ wípé torí Adéyínká grandson gangan ni mo fi wá sórí ètò tòní. bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ ní ń bẹ nílẹ̀ láti sọ ṣe wá pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn lùgbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ gbogbo àmùjá ìjẹ̀bù ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkèlè ẹlòmíì gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ àdìjú ni ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ tẹwárí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ̀ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú tọ́mọ ọwọ́ ẹ̀ máa wú tá a máa dùn ẹlòmíì a máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì òkun a máa wú gbogbo ìtọ́ba lè jẹ́ iléeṣẹ́ goldwell ìyá ìjẹ̀bù last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yìí bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdẹ̀kùdẹ̀ tá à pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement ti àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ní a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí wáá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù tó tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín nìkan sí iléeṣẹ́ Bolden Muyaje bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tẹ̀ àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé tó máa máa di kọ́ máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ Bolden Muyaje tó jẹ́ kó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ ní yẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ̀ pẹ̀lú òògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà gbogbo ìgbà ìdí tí wọ́n rẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójú tó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ nìyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójú tó ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kí ìtọ̀ ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùjẹ̀kùjẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ̀ kí ló jẹ́ kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even for prostate cancer tí o bá ní prostate cancer ó lè máa tọ̀ títọ̀ ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àti kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùnmarè ti fún wa lágbára láti fi òpin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mi kò sí ibi tí ẹ̀jẹ̀ wà tí òògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ̀ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are ìhòògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ̀ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà bí ni gbogbo ibikíbi tí ẹ wà bójẹ́ ni ìbàdàn ni àbújá ni port harcourt ni wherever you are ògùn wa máa dé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú ògbọ́n náà ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ti ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògbọ́n náà last bus stop yìí ni gbogbo ẹ̀mú ìyá ìjẹ̀bù àlàáfíà lójú o. ọmọ ènìyàn ẹ̀ ò ráyè lóde tán. well ẹ jẹ́ kí n sáré sọ gbólóhùn kan gbólóhùn kan péré do you know wípé ní 1974 1974 àjọ IMF wọ́n yáwó lọ́wọ́ Nàìjíríà ìyẹn àjọ International Monetary Fund wọ́n yáwó lọ́wọ́ Nàìjíríà ní 70s do you know pọ́rílẹ̀èdè tí wọ́n ń pè ní Trinidad and Tobago àti United Arab Emirates wọ́n yáwó lọ́wọ́ Nàìjíríà láyé ìgbà náà Nàìjíríà máa ń yáàyàn lówó torí pé ọrọ̀ ajé wa dáa nígbà náà we are producing company, uh, country láyé ìgbà kì í ṣe ní ìsìn tí gbogbo nǹkan ti tẹnu bọ́pọ̀ láyé ìgbà náà a ní rìfáínárì wa tó wà fọ́nṣàn tó wà fọ́nṣànà tí gbogbo ẹ̀ ń ṣe perfectly à ń ẹ́pọ̀tì epo sábúrọ̀dù ni kì í ṣe ní ìsinyìí tá a tún ímpọ̀tì epo wá sí orílẹ̀-èdè nàìjíríà èèlò ni one dollar nígbà yẹn lówó náírà wa seventy to seventy eight kọ́bọ̀ òun lọ jẹ́ seventy to seventy eight kọ́bọ̀